لا تقذفونا بالشذوذ فإننا سرنا على نهج الخليل محمد وبقول من شرع الشريعة نصنعه وعلى مقولته الكريمة نهتدي ولكل قول نستدل بآية أو بالحديث المستقيم المسند لو تبصروا الإخوان في حلقاتنا من عالم أو طالب مسترشد لرأيت علما واتباعا صادقا للسنة الغراء دون تردد هم زينة الدنيا مصابيح الهدى طلعوا على الدنيا طلوع الفرقد ورثوا النبي وأحسنوا في إرثه وحموه من كيد الخبيث المعتدي ندعو إلى التوحيد طول حياتنا في كل حين في الخفاء والمشهد ونحارب الشرك الخبيث وآله حربا ضروسا باللسان وباليد وكذلك البدع الخبيثة كلها نقضي عليها دون باب المسجد ونحارب التقليد طول زماننا مع حبنا للعالم المتجرد هذه طريقتنا وهذا نهجنا فعلى ما أنتم دوننا بالمرصد لم تطعنون وتلمزون كأننا جئنا برأي للعالم في ذات مفسد الدين قال الله قال رسوله الدين قال الله قال رسوله وهما لدين الله أفضل مرشد وهما لدين الله أفضل مرشد من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 السلام عليكم ورحمة الله وبركاته Adáwọ̀kẹ́fún ọlọ́run ọba. Ọlọ́run ọba ìṣe pé òun náà ni obìnrin ọpẹ́. Ọlọ́run ọba tí ó ṣe ẹnì kọ̀ọ̀kan wa tí a wà níbí ọlọ́run ní Mùsùlùmí. ìtọ́jẹ́ pé njem mùsùlùmí òun náà ni orin tó ga jù lọ́wọ́ ọba máa ń ṣe wọn ti bá ń gbé láyé ti bá ń gbé lọ sókè ti bá ń gbé lọ sílẹ̀ tọ́jẹ́ ènìyàn àbí àrùntàkùn orin tó wá ga jù yìí ọlọ́wọ́ aka ìdí àti ẹ̀yìn sí ẹni tọ́lọ́wọ́ bá ṣe orin náà àdúpẹ́ fún ọlọ́wọ́ eré òbí nígbà tí ẹ̀rọ bá jáde kúrò láyé òun nìkan ló kù tí ó máa wúlò fún ẹ̀rọ àbẹ̀lọ́ ọ̀rọ̀ kọ́lá ní kí orin náà wúlò fún wa nínú sàárè ní gbangba àtàwọn kìláàmà ọ̀rọ̀ dúdú àwọn náà ní tiwọn. ẹ̀wọ̀n àgbà náà orin ní mọ́tòlì ìdìbò kan orin pé ọlọ́run ọba ṣe wà láti ọdún tó lọ títí di ọdún òní.

ọlọ́run tó jẹ́ dáadáa fún ìkọ̀ọ̀kan wa má jẹ́ kó jẹ́ ọkùnrin fún ìkọ̀ọ̀kan wa. àwọn tí wọ́n jẹ́ àwọn apá àwọn ní agbọ́dọ̀ náà ti máa tọrọ pé kí ádẹ́bì gígùn lára nǹkan tí èèyàn tó máa tọrọ náà ni sọ̀rọ̀ kí ló lè bá rí iṣẹ́ dáadáa ṣe sọ̀rọ̀ lọ́run kọ́lọ́ ní kí a ṣe àgbáyé ọ̀gbọ̀n náà ní ayé ọlọ́run ayé ká iṣẹ́ dáadáa tí bẹ́ẹ̀ ní àgbọ̀n ní ọ̀gbọ̀n ọ̀gá ṣe ìdẹ̀kùn ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run ní mọ́tìlẹ̀ àrùn ìdẹ̀kùn pé ọlọ́run bá fi wá lọ́kàn balẹ̀ láwùjọ wa sí àwa yìí àwọn kan wà lórílẹ̀ ayé tẹ́ so níjókòó táwa jókòó ìwò lè jókòó irú ẹ̀ adúpẹ́ fún ọlọ́run ọba tuntun wa ní ọkàn balẹ̀ àtúwádẹ ọlọ́run ọba náà yóò ṣàlékún fọkànbalẹ̀ sí agbègbè wa tí àwọn bẹ́ẹ̀ ni àtúnbẹ̀ lọ́run kí ọlọ́run ọba kó bá fọkànbalẹ̀ sí àwọn agbègbè ìjọjẹ́ yí pé kò sí ìfọkànbalẹ̀ níbẹ̀ ọlọ́mọṣẹ́ bá wa ṣe bẹ́ẹ̀ abẹ́lọ́run lórí ìbára wa sọ̀rọ̀ títí òní kí ọlọ́run bá kó gáìdì mi tí màá máa bá wa sọ kí ẹ̀yin náà ti ẹ gbọ́ ọlọ́run bá kí ó lẹ́yìn náà ní àgbọ́yé ọ̀rọ̀ náà. Àlàáfíà ara ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Ọ̀rọ̀ máa gba àlàáfíà kú lára ìkọ̀ọ̀kan wa. Gbogbo iṣẹ́ tá a fẹ́ ṣe, Ramadan tá a fẹ́ gba ìtẹ̀sí tá a fẹ́ ṣe, gbogbo tá a fẹ́ ṣe kò sí dá a ṣe tó kí a ní àlàáfíà lọ àwọn abẹ́lọ́run àlàáfíà ara yọrọ kó bá a sàlékún ẹ̀sìn náà ọ̀gbọ́n Ọlọ́run ti kọ́ wá lúlò fún wa báwọn sọ̀rọ̀ títí òbí yóò máa jẹ́ èyí tí ó máa bẹ̀rẹ̀ nínú Suratul Isra òun náà ni báwa sọ̀rọ̀ òun náà ni ó ti máa wáyé Suratul Isra òun náà ni báwa sọ̀rọ̀ ní Kúrán 17 tí a forí ẹ̀sì sí ní ọdún tó lọ òun náà ni àyà eighty àti parí ẹ̀ ṣáyà tí a ti máa bẹ̀rẹ̀ ní ọdún yìí òun náà ni àyà eighty five òun náà ni a ti bẹ̀rẹ̀ ní ọdún yìí. Àyà náà ó ń sọ̀rọ̀ fún wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا orí ara tí ó á ti bẹ̀rẹ̀ òun náà ní eléyìí. alákọ̀ọ́kọ́ sóra tí ara nínú ẹ̀ gẹ́gẹ́ bí a ti sàròyé sẹ́yìn sóra kan náà àwọn sóra tí a gbọ́dọ̀ kà sí púpọ̀ yìí nítorí wípé àlè ìṣẹ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé òṣìṣẹ́ ọlọ́run ọba ọlọ́run ọba mú sí ìrìn àjò rẹ̀ láti ìlú Mẹ́kà láti Kàábà ọlọ́run ọba mú sí ìrìn àjò láti Kàábà ọlọ́run ọba mo dé àyíká ń pè ní Baitul Maqdas tó Jerusalem ọlọ́run ọba ń mú débẹ̀ lẹ́yìn wá gbà náà ọlọ́tún wá mú láti Jerusalem ọlọ́run ọba tún wá mú nínú sánmà lọ ọ̀rọ̀ àlọ́ sí sánmà ọlọ́run ọba wa bá sọ̀rọ̀ ní sánmà ọlọ́run ọba wa fún ní ìrun fifty ọlọ́run bá wá padà bá sọ ti márùn-ún táǹkì ara àwọn nǹkan tó jẹ́ nǹkan ló ńlá tó jẹ́ pé ó ṣẹlẹ̀ nínú sóra ìlú yẹn sóra tó lè fi sọ̀rọ̀ a sì tún máa ń pè ní sóra tó bà ní ìsọ̀rọ̀ yìí sóra tá a fi sọ rí àwọn ọ̀ràn kan tí wọ́n jẹ́ ọmọ yàkúù bani Israeli nítorí pé ọ̀rọ̀ wọn ọ wà níbẹ̀ ọlọ́run bá ṣàlàyé nípa wọn nínú ẹ̀ ṣùgbọ́n orúkọ tó borí jù òun náà ni sọ́ra tó lẹ Israeli àṣàlàyé fún agbé sóra yìí ó jẹ́ sóra tó jẹ́ pé ìṣọ́rọ̀ ọba máa sábà máa kà lálálẹ́ àti sóra tó Zumar àwọn méjèèjì yìí ìṣọ́rọ̀ ọba máa ń kà wọ́n ní àlàálẹ́ kò jẹ́ pé kíkà rẹ̀ rárá lẹ́yìn kò sábà kọ́ máa ń pọ̀. sọ̀rọ̀ àyà tí wà ó ń fún wa ó ní ìwà ẹ̀sìn àrùn náà á ní rú rẹ̀ gbólóhùn tí ó bẹ̀rẹ̀ súrà yìí àbí tó bẹ̀rẹ̀ áyà tí a fẹ́ kà yìí tó jẹ́ áyà 85 yìí òun náà ni wípé àwọn èèyàn kan bọ̀ wá béèrè nǹkan lọ́wọ́ àníbìsọ̀ sọ́lọ́m ọlọ́ni wàyẹ́sẹ̀ wọ́n bọ̀ wá béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ yẹ̀rí pé wọ́n bọ̀ wá béèrè nǹkan lọ́wọ́ àníbìsọ̀ àwọn èèyàn wa máa béèrè nǹkan àwọn alákọ̀ọ́kọ́ òun náà ni àwọn tí wọ́n jẹ́ mùmìnì àwọn náà wá máa béèrè nǹkan lọ́wọ́ ànábì àwọn tó jẹ́ mùmìnì wọ́n wá béèrè wàyẹ́sí wọ́n ń bọ̀ wá béèrè lọ́wọ́ ànábì nípa pé ayédọ̀ tóbìnrin máa ń ṣe lóṣooṣù àwọn abéèrè lọ́wọ́ ànábì ọlọ́run jẹ́ ní kúl wà adam ọlọ́run ní ẹ̀gbin ni tẹ́sílù nìsa ìmàhìn ọlọ́run ní ẹ má dọ́dọ̀ àwọn àyàwó yín nígbà tí wọ́n bá ń ṣe àìlọ́ sọ̀rọ̀ àwọn táwọn abéèrè béèrè ń bẹ̀ yẹn. àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí. ẹ wá gbà náà wà wá máa wá máa béèrè béèrè nígbà míì tó jẹ́ pé àwọn tí ó wà á béèrè béèrè àwọn yẹn máa jẹ́ alukufar àwọn kèfèrí wọ́n wá máa béèrè béèrè lọ́wọ́ àná yìí. wọ́n béèrè so yasalunaka anil ahilla kul hiya mawaqitu linnasi wal hajj wọ́n bọ̀ wá bèèrè lọ́wọ́ rẹ nípa àwọn oṣù tí máa yọ lójú sámà báwo ni àwọn oṣù yìí ti jẹ́ sọ fún àwọn wípé ìyàmọ̀wà kìí tún ìgbìmọ̀ àwọn nǹkan tí àwọn èèyàn fi máa ma àsìkò tí wọ́n bá fẹ́ ṣe o òun náà láti fi má àsìkò bí fẹ́ ṣe bàbá fẹ́ Ramadan oṣù náà là ń retí màwá kí túlì nàás ọlá máa lò tá a fi máa lọ ṣe pé a fẹ́ mọ gbèdéke a fẹ́ má àsìkò nǹkan tá a fẹ́ ṣe àwọn kékeré àwọn abẹ́rẹ́ lọ́wọ́ àti ìlú pa ilé àwọn ẹlẹ́ẹ̀kẹ́ta ni wọ́n máa ń béèrè nǹkan lọ́wọ́ ànábì òun náà ni àwọn tí wọ́n jẹ́ àwọn àlìyẹ̀wúùdì àwọn tí wọ́n àwọn wọ́n wá máa ń béèrè nǹkan lọ́wọ́ ànábì ìrẹ́ pé àyàtà fẹ́ ká yìí ètò wà àwọn tó wá béèrè béèrè yìí àwọn òun ló àwọn apá kan gbà wípé àwọn tó wá béèrè béèrè àwọn tí wọ́n jẹ́ àlùkùfà àwọn kèfèrí àwọn ni wọ́n béèrè béèrè ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n jù ní dé àwọn tó wá béèrè béèrè tí a fẹ́ kà yìí àwọn tí wọ́n jẹ́ àwọn yehud àwọn ni wọ́n béèrè béèrè náà gẹ́gẹ́ bí màá ti kà fún wa àtọ̀rọ̀ kínní àti ọ̀rọ̀ kejì àti nǹkan tí àwọn afáà sọ nípa rẹ̀. Ẹ wá rí ìbéèrè àwọn mùsùlùmí ìbéèrè tiwọn wọ́n ń béèrè lè máa rí fásilẹ̀ ha àwọn fẹ́ mọ òdodo nípa nǹkan tí mùsùlùmí bá béèrè nǹkan lọ́wọ́ ànábì ẹgbẹ́ ẹni nǹkan náà béèrè lẹ́ẹ̀kan àwọn á ìbéèrè lọ́jọ́ ìgbé kí ni o tí wọ́n fi mọ òdodo òní wọn wá béèrè táwọn sì bá wá béèrè nǹkan lọ́wọ́ àná wọn béèrè nípa idol ẹnì kan náà béèrè nǹkan tó ń fẹ́ kí sẹ́ǹsì tó wọn béèrè nǹkan tí ó bá láàká ìlú ẹ̀ẹ́dì wà sàlàyé o àjọba ní nǹkan lọ́dọ̀ àwọn yẹ̀wù tí tó ṣe wọ́n lé mà wọn béèrè lọ́wọ́ àná àti tó ṣe kí ni ó ló ṣàlàyé rẹ̀ ẹ̀wà rí béèrè àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí àtàwọn tí wọ́n jẹ́ àwọn yẹ̀wù ìbéèrè títí wọn ìbéèrè wọn lìtà ánùtì lìtà ánùtì tà ánàtà àwọn bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ gíní wọ́n bẹ́ẹ̀ tọpinpin ànábì ni ìjọba béèrè ní pé eh, kò ní lè dáhùn àwọn àmọ́ sẹ́ẹ̀sì fún béèrè tí ò ní gíní o tí ò ní lè dáhùn ní wọ́n máa wá káàkiri ìbéèrè wọn ló lé náà wọ́n lè wò wípé nínú ìwé àwọn ànábì ọlọ́run ọba wọn tó ṣáájú lọ ṣé ìbéèrè yẹn sóde kí ni o só ti wà níbẹ̀ wọ́n máa wò bẹ́ẹ̀ tọ́gbẹ́bẹ̀rẹ̀ yẹn bá ti wà ń bẹ́ wọ́n gbé a ìbéèrè tó lágbára ni o ẹ̀jẹ̀ àlọ́ béèrè lọ́wọ́ ànábì kò ní mọ́ àbí kó béèrè fún àwọn pé kò yẹ kó o lè pé bí àwọn máa gba àwọn ní àwọn mọ̀ onímọ̀ làwọn sọ ìbéèrè wọn wà á béèrè lọ́wọ́ ànábì láti wá gbé ànábì ṣubú ìbéèrè kí ni ìgbà ànábì ṣubú náà máa wá àwọn tó wá jẹ́ àwọn kèfèrí àwọn tí wọ́n ìbéèrè wọn wà àwọn yẹ̀wúdí ìbéèrè tí wọ́n ní ẹni ta amut ṣùgbọ́n ìbéèrè àwọn kèfèrí àwọn kan wà náà fẹ́ gba òdodo nínú wọn ṣùgbọ́n àwọn yẹ̀wúdí náà máa ń kọ́ lọ́ọ́ bá lọ́pọ̀lọpọ̀ gbà kí la lè béèrè lọ́wọ́ ànábi tá a fi lè mọ̀ fánàbí ọlọ́run àmọ́ ọlọ́rọ̀ ẹ̀gbẹ́ kí la lè béèrè ẹgbẹ́ náà lọ́dún pé tá a fi lè mọ̀ pé tá a bá béèrè kíní lọ́wọ́ rẹ̀ tó bá dá wa lóhùn á mọ̀ rí pé kí ni o ànábi ọlọ́run ṣùgbọ́n àwọn tí wọ́n lọ báyìí àwọn ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ ìbéèrè tí ò ní mọ̀ ní kò ní mọ̀ ọ̀là àwọn máa sọ ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ báyìí tó wọ́n tún wá sí wọn lọ́nà òun ìdí kan ó mọ̀nà pẹ̀lú ẹ̀ ẹ̀yìn tí wọ́n dáhùn sọ pé kí wọ́n lọ béèrè ni pé àwọn yẹn fòdodo pé kí la lè béèrè lọ́wọ́ ẹ̀ láti mọ̀ pé àwọn bí ọ̀rọ̀. ṣùgbọ́n àwọn yẹ̀wù ni wọ́n ti máa máa mislead wọn. àtá ṣe sọ pé àwọn yẹ̀wù di ẹ̀wà ń ká fún ní tíà yú mi ní wọn náà bí egypt. wọ́n dàgbọ́ pé wọ́n sọ fún wa wọ́n ti sọ wípé kúfùrù tí ẹ̀yin kèbèrè wà lórí ẹ̀yẹn ẹ̀bọ tẹ́yìn ṣe yẹn wọ́n ní ọ̀dà níbi tó lè dé lọ́dọ̀ àwọn tó ń jáwé rẹ̀. Àwọn tí wọ́n mọ̀ tí àwọn mọ̀ pé ẹbọ ni ìdí ọ̀dà ni torí káwọn yóò mọ̀ bá gbà fáànà bí wọ́n sì tún ṣe kí ni o wọ́n sì tún bí sí i. So àwọn ẹjọ́ bá tiẹ̀ ní pé àwọn fẹ́ béèrè béèrè ìbéèrè pé àwọn fẹ́ fi wá pé kí ni o káwọn ọmọ àwọn yẹ̀wù ni wọ́n máa kọ́kọ́ lọ bá ṣé káwọn lọ bá nàbí direct àwọn àlọ́bá àwọn yẹ̀wù di dáadáa fi lọ bá àwọn yẹ̀wù di ni wípé ìbéèrè táwọn fẹ́ béèrè yìí ìbéèrè gbogbo làwọn lè béèrè táwọn òbí lè máa wà pé ànábì ni o kí ni ọlọ́run ṣe ṣùgbọ́n àwọn ẹ̀rú ti ìdíwẹ̀ tí wọ́n fi pílẹ̀sì ọ̀rọ̀ yẹn fún wọn wọn ẹgbẹ́ bá béèrè lọ́wọ́ rẹ̀ nípa ìrìnlẹ́lẹ́wọ̀n sí ajá bàbá wọn ló sì máa ánsà ẹ̀bí ẹ̀rọ béèrè béèrè lọ́wọ́ èèyàn ẹtí ọmọ ánsà ọ̀kọ́ béèrè pé ẹ̀sọ ánsà fún mi ná ọ̀rọ̀ béèrè pé bá tún dá lóhùn àwọn ẹ̀wú dínà ni wọ́n tún lẹ padà bá yí pé ìjọba dá wa lóhùn ẹ bá dá wa lóhùn àwọn ẹ̀wú dínà kí wọ́n gbà ìjọ kí wọ́n sọ ìgbà ẹ̀kọ́ dáadáa ẹ̀jẹ̀ ń jẹ́ ìjọba àwọn ọmọdé náà tó látara bẹ́ẹ̀ ẹ̀kọ́ náà jẹ́ fún àwa náà tá à ń béèrè béèrè ẹlòmí ó béèrè béèrè ìmọ̀ àríkàtìlẹ̀ ọwọ́ abéèrè béèrè nítorí òdodo béèrè béèrè ẹlòmí béèrè béèrè ẹlòmí béèrè béèrè lórí pé àáfàá yìí sọ kò ní mà kò lè tí ìka tí àdílé ẹlòmíì wá bèrè bèrè bẹ́ẹ̀ ẹlòmíì wá àwọn ará wá ní sọ wọn wà sọ <laughs> wọn ti láwọn tí wọn lọ pé wọn mà sọ báyìí wọn náà sọ gbogbo àwọn eléyìí nìkan wọ́n sí ẹlòmíì lọ́nà mi wá òdodo fún ara ó sì máa gbà ọ ó sì máa bẹ̀rẹ̀ ọ. máa wá máa yí ọ. ọmọ àti ọgbọ máa wá òdodo fún ara rẹ ọlọ́fun wọn lẹ́ni láàkáyè tó láti lè mọ pé eléyìí òdodo eléyìí rọ tòlẹ́lò bá rẹ pé àwọn míì yóò tún máa nídìí ẹ̀ àwọn míì yóò máa sì lọ́nà àwọn yóò máa ń gbọ́rọ̀ ọ̀tún ọ̀rọ̀ tí wọn lọ gbàgbé ọ̀rọ̀ tí wọn lọ jẹ́ di bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọn lọ jẹ́ di bẹ́ẹ̀ àwọn ẹ̀dẹ̀ ń fẹ́lẹ̀ sí lọ́nà so agbọ́dọ̀ máa sọ́ra fún gbogbo àwọn àlámọ̀ ìgbà so ayàtọ̀ wà wájú wa yìí ó torí ẹ̀ sọ̀kalẹ̀ tó fìdí múlẹ̀ àdìsí náà ni mo fẹ́ kà fún wa yìí àdìsí tó wà nínú Bukhari ó dẹ̀ wà nínú Muslim ó tún wà nínú àwọn tí àtúntò kù náà sọ látara bí àdìsí wọ́n jẹ́ àdìsí Abdullahi bin Mas'ud radiyallahu anhu kọ́lọ̀ kó bá yọ sí Abdullahi bin Mas'ud sọ Abdullahi bin Mas'ud sọ wípé kúntùmọ́ a nàbí sallallahu alaihi ó lóun wà pẹ̀ lánàá so ó ní òun wà pẹ̀lú àná ó wá ṣàlàyé fún wa wípé kì áàdìsín bèlú màdìnà nínú oko kan àwọn wà nílùú màdìnà ànábì ìjọ náà wọ́n wà káwọ́ ala àṣì ànábì nínú oko tó wà yẹn ànábì wa jẹ́ ẹ̀dọ́ ẹgbẹ́ ọ̀rọ̀ síbi igi tó jẹ́ igi làbídùn tí ò ṣerú lára rẹ̀ máa tó dàbí kìkìtì igi. Ṣọlẹ́wọ̀n àgbà náà, ìyẹn ni pé àwọn yẹ̀wù tí wá bá wọn níbẹ̀ tí wọ́n ń kọjá níbẹ̀ ṣọ́rọ́ bára àwọn yẹ̀wù tí. Àwọn yẹ̀wù tí náà sọ pé ẹ̀jẹ̀ àlọ́ ọdí àwọn kan sọ láàrin wọn pé sàlúrú ànìyàn gbúrò. Ẹ lọ béèrè lọ́wọ́ ànẹ́bí, ẹ lọ béèrè ìbéèrè wo ni ẹ ìbéèrè tí a mú ẹ lọ béèrè nípa àwòrán nípa pé kí ni wọ́n pè ní orúkú ẹ béèrè lọ́wọ́ rẹ̀ ọ̀kọ́ làbáàdù hùm látẹ̀sí alú ẹ má béèrè lọ́wọ́ ẹ̀ ó bàtí lè lọ máa ń sà lọ́dọ̀ ojú òbí tí yìí ní ẹ lọ́dún máa ń sà so láàyè sí ogun máa tẹ̀kọ̀rọ̀ wù ẹ ẹ̀fẹ́ kọ́ máa ń sà tó kọ́ bà lọ fún yín gbọ́ nǹkan tẹ́ ẹ̀fẹ́ kọ́ mọ̀. ẹgbẹ́ olè béèrè lọ́wọ́ rẹ̀ ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ wà tẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ ń ta yín lónìí dáadáa kọ́ ẹgbẹ́ lónìí dáadáa béèrè lọ́wọ́ rẹ̀ náà kò ní tẹ́tí tún máa ń ti àwọn ọ̀fẹ́ kọ́ ní oṣù ni. béèrè lọ́wọ́ já sọ fún wa nípa fàkọ́ọ́mà sáà odidi àsìkò kan ànábì fi dúró kò fún wọn lẹ́sì kankan yàndùrù ohun nítorí ohun sámà sọ ìmọ̀ sí ni pé fa àrọ́tù ànáwó yóò ha ilẹ̀ yìí bòtú wa mọ̀ wípé wáàyí lọ́dọ̀ kí ni o ó lọ́dọ̀ ànábì fata àkọ́tù àná àtàṣọ́ ìlànà so mo wá ọ̀ra sún sẹ́yìn kí wà yìí ó fi dé so tó fi wá di pé wá yìí yẹn ni revelation tó mọ́ wá láti sánmà tó fi wá sọ̀kalẹ̀ tó wá ìbádẹ́ sọ̀kalẹ̀ fáwọn bí àwọn ẹ̀mọ́ ń mọ̀ inú kí ojú rẹ̀ change kára rẹ̀ ń yí padà àsìkò díẹ̀ yẹn ó máa wà stagnant àdúró lẹ́yìn títí títí lọ́sẹ̀ kí lọ tí wà yìí wáyé wá wá sùmọ̀kọ́ọ̀dù. ويسألونك عن الدين so aya ta wá kà yìí ànábì wá kà jáde gbogbo tí wọn ṣe kí ni ó ti wá kà ọba tí wọn bẹ fi fọ ẹsẹ àwọn ènìyàn so wọn bí ọ léèrè nípa kí ni ọdún ní ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wá sọ fún wọn kúlù nígbà tí wọn wá ní kálíbà máa authenticity máa ó ti ń ṣẹlẹ̀ gẹ́lẹ́ orí kí ni ó òun òun yàtọ̀ sí ìdájọ́kà report lẹ́yìn ọ̀rọ̀ pé ọmọlẹ́yìn ìdájọ́kà report ó kàn so ìwé ìsìláàmù kan nínú bí ti ń ṣẹlẹ̀ gẹ́lẹ́ bẹ́ẹ̀ nù. so àdìsí abúlé abúlé màsí fún olùkọ́ òkèlè àdìsí ẹlẹ́ẹ̀kejì tí àwọn kábíwá sọ yí pé rárá àwọn kèfèrí àwọn ni wọ́n wá béèrè nǹkan lọ́wọ́ àmẹ́bí kìí sáwọn yẹ̀wù wọ́n ọba lọ báwọn yẹ̀wù jí ni wípé kí ni káwọn béèrè lọ́wọ́ ànẹ́bí àwọn ẹ̀kọ́ béèrè nípa kí ni àwọn òun àdìsí alákọ̀ọ́kọ́ dẹ̀ ni àwọn yẹ̀wù jí àlámọ̀rí tiwọn Màdínà ló eléyìí tá a fẹ́ ka yín sí ọ̀rọ̀ lọ́jọ́ kò fáàrù náà ọ̀rọ̀ ibùdó àbá sì wá gbà wá àdìbùdó àbá àdìsí dá sí ń ká iná ta àdìbùdó àbá sì tó gbà wá yìí òun wà nínú kò sínú sọ̀rọ̀ kò sínú Bukhari kò sínú Muslim ṣùgbọ́n ó wà nínú mùsùlùmí Muhammad ó wà ní tìbílẹ́sì ó wà ní Nasa'i àti àwọn ìwà sí iná nínú so àdìsí yìí òun náà mo fẹ́ kà fún wa yìí láàrin ọdún Abbas kọ́nà kó bá yọnu sí ó ní kọ́ láti kùrẹ́ẹ̀sì ìyẹ̀wù àwọn kùrẹ́ẹ̀sì lọ bá wọn yẹ̀wù tí wọ́n sọ fún wa wípé àtúnáṣẹ́ nàṣẹ́ àlù àníwò àádárọ̀lọ́jù ẹ tún sọ gangan fún wa tábìlì lọ́wọ́ ọkùnrin yìí pàkọ́ ni wọ́n ní ẹ béèrè lọ́wọ́ rẹ̀ tí wọ́n béèrè lọ́wọ́ nípa kí ni ó àrùgbò. Ọ̀sán àlúùkù, wọ́n bá bèèrè lọ́wọ́ ẹ̀. láti wà ẹ́ sí àlúùnàkà. Sọ ọ ní àwọn wà ẹ́ sí Sọ nínú rìwáyà yẹn, wọ́n láwọn yẹ̀rù bá bá wọn. tí wọ́n sọ pé ìtànàbí sọ fáwọn nìyí àwọn ẹ̀rú tí tí wọ́n ń fọ́ wọn ní kò tí ní ilman kẹsì àwọn ìmọ̀tọ́lọ́ tó ń bá wọn pọ̀ wá àwọn kàn ní kí ẹ̀rọ béèrè kẹrọ rẹ̀ kàn ní kí ẹ̀rọ béèrè lọ́wọ́ yìí so ìmọ̀ wa pọ̀ ọ̀rọ̀ tí ní tọ̀rọ̀ wọ́n fọ́n tọ̀rọ̀ wọ́n wà máa ní úti àtọ̀rọ̀ ọ̀tàbà wọ́n ní úti àkẹ́rà ẹ̀ bá ní tọ̀rẹ́ sọ látara bẹ́ẹ̀ sọ ọlọ́run bá sọ àyà kalẹ̀ fún wa nípa eléyìí náà wọn náà fẹ́ báyọ̀ ọ̀nà ní pé àdìsí eléyìí náà ní àdìsí ẹlẹ́ẹ̀kejì ìtọ́jà yìí pé ìdílé ti ṣẹlẹ̀ mákàn ibi tí ti abúlé masudi ṣẹlẹ̀ òun jẹ́ kí ni ọ màdínà tí mákà sọ yìí àwọn akèbèrè wá béèrè nǹkan lọ́wọ́ àmì tí Madina sọ wípé kí ni àwọn ayẹ̀wò ní nǹkan lọ́wọ́ sọ ní ojú wa ti sí àwọn àfa ìgbé bọ́lá bí so àwọn àfa tó ṣáájú lọ ọ̀tọ̀ ní wọn àwọn àfa tí wọ́n wá lẹ́yìn àwọn àbáàdó ṣáájú lọ ibi tí àwọn ti méjèèjì sí òun náà ni wípé ti abúlé abúnabas ní maka ló ti kọ́kọ́ sọ̀ka nǹkan táwọn ti sí ni pé ọkọ̀ọ̀kọ̀ sọ̀kalẹ̀ ní kíni ọ ní maka sọ ìbàdàn wá di Madina ó tún wá padà sọ̀kalẹ̀. So, dá a tó ṣáájú lọ tẹ́sà àwọn abáàdé ṣáájú lọ dáhùn nǹkan méjì ló ní nǹkan méjì aláàkọ́ ni o ọkọ̀ọ̀kọ̀ sọ̀kalẹ̀ ní kílọ̀ maka gbàdọ́wájì Madina ó gbàdáwọn yẹ̀wú dínà tún wá béèrè ní o ó tún ní tẹ̀kẹ̀rọ́rùn nùzùrù tẹ̀kẹ̀rọ́rùn nùzùrù yẹnu pé àyà yẹn sọ̀kalẹ̀ ó tún padà fún wa sọ̀kalẹ̀ yára yẹn sọ pé pátí àsọ̀kalẹ̀ lẹ́ẹ̀mejì ó sọ̀kalẹ̀ mọ́kà sọ̀kalẹ̀ mọ́tìnà ẹ̀bá tí wọ́n gbọ́ nínú àwọn bàbá wọn. sọ nǹkan táwọn afá tó ṣáájú lọ nǹkan tí wọ́n kọ́kọ́ mú dání nìyí. ṣùgbọ́n àwọn tó jẹ́ àwọn ẹlẹ́ẹ̀kejì tí wọ́n mú dání ni wípé kò sọ̀kalẹ̀ lẹ́ẹ̀mejì wípé ẹ̀ẹ̀kan ló sọ̀kalẹ̀ ó sọ̀kalẹ̀ ní Mákà ṣùgbọ́n gbà tó di Màdínà tí ànábì fẹ́ ka àyà ẹ̀ gbé ìgbẹ́jọ́ bí wọ́n sì rí lọ́dọ̀ ànábì tó ti súnmọ́ ìyẹn àwa ṣe tààrí ìlú ẹ̀ wọ́n wá ní tó wò ní pé òwúrò kẹfẹ́ wá yìí tó fẹ́ sọ̀kalẹ̀ fún ànábì rẹ̀ ànábì rẹ̀ tí ì tó fi sọ̀kalẹ̀ ní mẹ́kà ọwọ́ àkà tó sọ̀kalẹ̀ mẹ́kà ọwọ́ àkà fún so àwọn afáwà tí wọ́n ṣáájú lọ tí wọ́n ti kọ́kọ́ tí wọ́n ti wà síwájú àgbọ̀yé wọn nìyẹn tí àbá ń ka tẹ̀síìrì àwọn tó ṣáájú lọ eléyìí ló máa kún tẹ̀síìrì ọ̀gọ̀ọ̀rọ̀ wọn tí àbá wá nǹkan tí mo wáyà yìí so.

àwọn ìsìn àwọn èèyàn lọ́nà pọ̀ ẹlòmíì ò ní wọ́ ọ̀rọ̀ míì ó ń ṣe àwọn èèyàn lọ́nà láwùjọ tá a wà nísìn ẹlòmíì ò ní wọ́ ọ̀rọ̀ míì yọkàn ayé ọ̀rọ̀ báyìí yọkàn ayé ọ̀rọ̀ ọ̀rọ̀ àgbà ìmọ̀ mọ́lìkì máa ṣe báyìí yọkàn ayé ọ̀rọ̀ yẹn ẹlẹ́yìn kan máa ka kùránì fifty nínú Ramadan yọkàn ayé ọ̀rọ̀ yẹn báyìí bọ́ọ̀lù lọ́sẹ̀ kò ní sọ pé ìdí pọ̀ sí i kẹ́ni kan tó fẹ́ ka kùránì fifty kí ló fi kà kò sí nǹkan mímu sọ àyẹ̀ gbọ́dọ̀ máa wọ́n gẹ́ kí ni ìjẹ́ kí ní impossible ẹ̀sìn ò lè mú nǹkan tí ò possible nù làákà ìwà. làwọn bàbá sọ yín pé rárá ìgbà náà tó ṣáájú wa lọ tí wọ́n sọ àní ìgbà wọlé. ìka alákọ̀ọ́kọ́ ni wípé tẹ̀kẹ̀rọ́ọ̀rù nùzúrù tí ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń pariwo lórí àyà wọ́n ní ẹ̀sọ́ rízìn fún wa tọ́lọ́wọ́ fi sọ àyà kan kalẹ̀ tí ó tún wá sọ kalẹ̀ padà sáà

bẹ́ẹ̀ ni wọ́n kàn ló bẹ́ẹ̀ ní pé kọ́ bàbá máa di wà lẹ́bàá láti rọ lọ́rọ́ ní ọbẹ̀ ṣẹlẹ̀ ló fi wá. so kò sí nìkan láti gbé súrà kan sọ̀kalẹ̀ ó tún wá padà tó wá sọ̀kalẹ̀ kí ló fẹ́ kọ́ọ̀lù kù tí ọlọ́run sí ọlọ́run wá ṣeré ni pàdé wá ṣeré ó tún sọ̀kalẹ̀ tí àwọn olówó lọ́bẹ̀ sọ̀kalẹ̀ kù sí kí wọ́n lè bá mọ rírì rẹ̀ ni àbí sí àwọn mùsùlùmí ti mọ rírì rẹ̀ sẹ́yẹ̀ wúdí la fẹ́ kọ́ mọ rírì rẹ̀ ni àbí kébè la fẹ́ kọ́ mọ rírì kí ló fẹ́ mú ẹ nǹkan wá tẹ̀ sọ pé ṣe àṣù àyà mi gbọ́dọ̀ sọ̀kalẹ̀ gbọ́dọ̀ ló túbọ̀ rẹ̀ kò sí nìyí. sọ kò ní túmọ̀ káwọn bí àyà kan sọ̀kalẹ̀ ọdún adijọ́ ló tún wá sọ̀kalẹ̀ padà àdẹ́gbẹ́ àdéhùn ọlọ́run ṣe bá nà bí àbí tí ọ̀wà ní kí ni ò tí ọ̀wà sí i. a máa fún ọ máa kà ó lé kí ní gbàgbé ó ní gbàgbé rárá bàtí ní àdéjì mi nù ń fún ó ní

orí pt so lọ́dọ̀ adé àbọ̀rọ̀ wọn sọ̀rọ̀ àyà kankan mọ́ láyé ká máa sọ wípé wọ́n tún ó kọ́kọ́ sọ̀kalẹ̀ wọ́n ti kí ni ó tún wá sọ̀kalẹ̀ gbogbo táwọn bá ti sọ ó pọ̀ gan-an ní sọ bẹ́ẹ̀ lọ wọ́n ní àwọn sọ bẹ́ẹ̀ àwọn sọ bẹ́ẹ̀ so ẹlẹ́kẹ̀ni ni ẹlẹ́kẹ̀jì ni pé àwọn sọ yìí pé rárá bàtà náà bí bẹ́ẹ̀ òun ni o tètè rántí ẹ̀ ìyàbẹ̀rẹ̀ masúdù wa òun mọ̀ àrọ́fùtù mo mọ̀ wípé àná òbí wa ọ̀rọ̀ mo lérò lọ pé zọ̀nàǹtù ó yí sọ abí jẹ́lú pẹ̀lú zọ̀nàǹtù ni mo mọ̀ wípé wọ́n ń ṣe ẹni wà yóò ṣẹ̀ mọ́ sọ̀kalẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó ń dé mo mọ̀ pé wọ́n ń fún ànábì mi wá yìí. àrẹ́bí ni wọ́n jẹ́ àwọn afẹ́ níwájú àwọn yẹ̀wù tó sọ pé kí ní rò látàárọ̀ táwọn yẹ̀wù ní kí wọ́n bá rò pé kéèké ṣe wá yìí ni wọ́n máa pé kí ní ẹ tọ́lẹ̀ sọ fún wa ni wọ́n gbọ́dọ̀ mọ̀ pé àmì wá yìí wọ́n ti máa ń sínú àwọn àmì ọlọ́wọ́ so kí ara bẹ́ẹ̀ fi hàn bẹ́ẹ̀ dábìá ṣe tàwílù táwa lọ ṣe wípé ẹ ẹ ọ̀rọ̀ tó ṣe alẹ́ bá nàbí ṣe yóò máa rí ìkà yóò ṣe ara pẹ́ kó tó rí ìkà tí èèbá ṣe wá yìí nígbà tó ti wà lọ́dẹ̀ tẹ̀lẹ̀ wọ́n ní kò lè rí bẹ́ẹ̀ láìláì so kò lè ṣe ìdíkọ́ náà lè ìsinmi àti ṣe ni so wọ́n ní pé kò lè rí bẹ́ẹ̀ nítorí pé kí ni ọ ọlọ́sọ̀ tó dábàá fẹ́ ka Kùránì yóò máa rí ka ẹ tó wá jẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ àbí yù nínú màsí àbúrò màsí wa ni pé nínú súrà àgbàdo sọ nínú súrà tó ń kọ́kọ́ mọ̀ á dáadáa nínú owó àná ọlọ́run àbúrò màsí wa nínú súrà tó ń kọ́kọ́ mọ̀ á tó ń mọ̀ dáadáa tó ń gbọ́lẹ̀ mọ̀ àbẹ́bí tó ń mọ̀ dáadáa tó ń mọ̀ gbogbo àwọn sábà dùdù zúlẹ̀ tó ń mọ̀ gbogbo ẹ̀ òun ni sọ́ọ̀tì ìsẹ̀wárí kí ọkà máa súrà ọkà máa tó ń mọ̀ dáadáa díẹ̀ sí èkìní ó kà mọ̀. ní ìtútó ẹ̀rínú ìgbẹ́ ó kà mọ̀ àbẹ́mọ̀ sí wájú pé òun mọ̀ pé wọ́n ń fàánù nínú wa wọ́n ní wọ́n ní ẹwà àwọn yẹ̀húdí àwọn yẹ̀húdí asọ́gbà àwọn yẹ̀húdí àwọn kẹfẹ́ nínú ìwáyà abúlé abúlé náà báàsì ó láwọn yẹ̀wù dí àwọn kèbèrè wá bá wọn wọ́n sì dáhùn wọ́n tún àwọn báwọn yẹ̀wù dí padà kí ló fún afẹ́ máa kọ́ọ̀lù pé màdá bí wá dé mọ̀ sí iná yẹ̀wù tó nà bá nàbí ti dáhùn yẹ̀sẹ̀ àlú náà ká ní ìrù yóò tún wá ní ẹtún lọ béèrè rúùkù lọ́wọ́ ọ̀rọ̀ lọ́gbẹ́ náà bí abúlé fún ni pé àwọn kò fà àgbọ́kọ́ lọ bá wọn yẹ̀wò pé kí ni ká béèrè lọ́wọ́ rẹ̀ ó ní àwọn ẹ̀jẹ̀ wú ní ẹni ó jẹ̀ tí wọ́n á lọ béèrè irú béèrè yẹn padà kò sí sí náà kò pọ̀ sí kò. wọ́n lọ bí àtúntò á ní ìbéèrè yẹn ká tó lọ lẹ́nu ẹ̀kọ́ ti dáhùn tẹ́tẹ́lẹ̀ àwọn ẹgbẹ́ ìbéèrè tí wọ́n ní ìbéèrè tó gbé ṣubú tẹ́lẹ̀ ẹ̀kọ́ ti dáhùn ó ti ráyè tẹ́lẹ̀ wọn máa lọ béèrè ẹ̀ bàá lọ. látara bẹ́ẹ̀ lè jẹ́ àìgbà nǹkan kákàgbà lẹ́ẹ̀kan tó bá ti tù sí ẹ̀kẹ́ ọkàn sọ èèyàn béèrè béèrè ní pé kí ló fà àwọn afáwà tó ń jẹ́ àwọn afáwà sí hmm. àwọn náà jẹ́ ká mọ̀ pé gbogbo náà wọ́n ti náà ti kọ́ ẹ̀ ní sí ìdàbà kàtíà wọ́n sọ pé ara ah, kò rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan la gbà lọ́wọ́ wọn ṣùgbọ́n tí ara jẹ́ wá ní pé kò sí àní ah, kíkọ́ àní ah, ìgbà lọ́wọ́ sọ̀rọ̀ yẹn ló fi ṣàlàyé fún wa wípé abúlé bí mo sọ ọ́ àdíìsì rẹ̀ fi ìdí múlẹ̀ aláwọ̀ kọ́ni pé Bukhari àti Muslim wọn ò gba rìwáyà ìrọ̀ àbúlẹ̀kùn àbáàsì wa. àwọn bùkọ́lá ni muslim dẹ̀ ní wọ́n kọ́ àìmọye gbogbo àdìsí ẹni wọ́n rí gbogbo àdìsí dáhàrin gbogbo wọ́n rí náà kó àwọn ni wọ́n gbogbo àdìsí abdullahi bin abbas ọ̀nà méjì ló wá gbà wá ibì kan wà wọ́n gé abdullahi bin abbas kú bẹ̀ níbì kan wà lọ́yẹ́ pé kí ni o wọ́n gé kí ni o abdullahi bin abbas kú bẹ̀ ibì kan wà lọ́yẹ́ pé ẹ̀jọ̀ ìgbẹ́ ikrima òun lọ́gbà ọ̀dọ̀ abdullahi bin abbas bin abbas wá sọ̀rọ̀ yẹn lọ́dọ̀ bin abbas ló sọ̀rọ̀ náà so ibì kan wà lọ́yẹ́ pé ikrima ni wọ́n sàbìtì ẹ̀ mo dẹ̀ gbé wọ́n gbà pé ìfẹ́ sàbísí náà bá ìgbà bá ń ṣiṣẹ́ ìṣẹ̀lá àti ìṣe ó lálàáfíà ṣùgbọ́n máa bá a lè kà láàfíà kò ní ẹgbẹ́ àti ìṣe àbẹ̀wò wọn ni ọgbẹ́ tí wọ́n wò ó abúlé náà bá ṣe ọmọ eke lòun ní gbogbo àdúgbò ní àwọn kìíní ìṣẹ̀lẹ̀ yorùbá náà ní ikú ọmọ thirty years abúlé náà bá ṣe kàrà òun ó gbọ́ àwọn nǹkan yìí ló ṣẹlẹ̀ ní abúlé náà sì sọ pé kóòtù máa mo wà pẹ̀lú àná ọ̀rọ̀ lọ́yà ká mú jùlọ ní títì látara bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo pé eléyìí wà dáadáa ká mọ̀ ìpẹ́ síbáàdùn zoro òun náà ní pé àwọn tí wọ́n jẹ́ àwọn yẹ̀wò di àwọn ní wọ́n béèrè lọ́wọ́ àdúsọ̀ nípa kí ni ọ̀rọ̀ àwùjọ. sọ̀rọ̀ olùwàlẹ́sì àlùmọ̀ta àmì ìgbò so wọ́n máa bí ọ léèrè àbí wọ́n bí ọ léèrè lọ́wọ́lọ́wọ́ báyìí á ní rúùhì nípa àrùhù sọ̀rọ̀ náà ni wọ́n á bèèrè lọ́wọ́ àdàbísà sọ̀nà kí wọ́n ní àrùhù sọ àlámọ̀rí ẹlẹ́ẹ̀kẹ́jì wò àrùhù lọ́dọ̀ àwọn tí wọ́n já wọn àfa wọ́n wò wípé èwo la fẹ́ pè é torí pé náà Al-Qur'ani Karim àrùwù tó wà nínú kùránì ìtumọ̀ tó nínú kùránì ìtumọ̀ mẹ́fà ó ní àrùwù nínú kùránì ìtumọ̀ mẹ́fà ó ní àrùwù wọn gbé ewu jẹjẹ lọ́wọ́dẹ́jẹ́ so ìtumọ̀ mẹ́fà òun ni àrùwù ló nínú gíní ó nínú Al-Qur'ani Karim wọ́n dẹ̀ fi àyà tó fi sẹ̀rí fún wa alákọ̀ọ́kọ́ òun náà ni ntí èmi àti ẹ tá a fi ń jẹ́ èèyàn tó bá ti jáde kúrò lára wa báyìí a ní máa jẹ́ni tí ń jẹ́ èèyàn tẹ́mi yẹn bá ti jáde kúrò lára wa báyìí ẹ̀mí tí ń bẹ lára wa la fi ń jẹ́ èèyàn tí ẹ̀mí yẹn bá ti jáde kúrò lára wa a ní kí ni ọ àmì jẹ́ èèyàn so ìgbà tó ló bá fẹ́ dá bàbá ńlá wa ádámà ẹ̀mí yẹn ọlọ́run ọba ó fi sí lára fún ara ọlọ́run òun ló fi sí lára a máa kà fún wa nínú sórọ́tù sọ́ọ̀tù sórọ́tù sọ́ọ̀tù Quran thirty eight ayah seventy two ọlọ́run ní fàdínlá sàwẹ́yìn tòun wànàfàtù fìhí ọlọ́run ọba nígbà tí mo dá mo dá tẹ́ sàwùwẹ́ ètò nígbà rẹ ti dá yẹn tẹ́rẹ́ nígbà tí mo parí dídá rẹ̀ wànàfàtù fìhí ní rú i ọlọ́run ni mo fẹ́ sí lára wọ́n yẹ atẹ́gùn ọlọ́run fẹ́ ọ̀sán nàfàtù tá ló mọ̀ tí ọlọ́run ló ń ṣe lẹ́yìn ó lè tako ọlọ́ni mo fẹ́ sí i láà mi ò rú òfin sọ nìkan nínú àwọn ẹ̀rí tí ń bẹ lọ́dọ̀ mi wàá ní ìdánilé rúhí rúhí ti bẹ̀ ẹ́ jámù ní àríwá yìí ló máa padà túmọ̀ sí nítorí pé dábàá ti sàbí ti mú fúrọ́ yìí sí nǹkan bá ti ìdọ́gba rẹ̀ ó máa túmọ̀ jámù láwọn sọ yìí wà ní fàtú wà ìfí wà ìdánilé rúhí àwọn ẹ̀mí tí mo kó jọ gbogbo àwọn ẹ̀mí tí mo kó jọ mo wá fẹ́ nǹkan nínú àwọn ẹ̀mí yẹn mo wá ṣe kí ni o mo wá fẹ́ sí i nínú àwọn ẹ̀mí yẹn mo wá ṣe kí ni o mo fẹ́ sí i wọ̀nà fọ́tò ẹni ìrìn náà. so nǹkan nínú àwọn ẹ̀mí yẹn mo ṣe kí ni o mo fẹ́ sí nínú ọ̀rọ̀ mi nínú sádùsájídà. Quran thirty two aya ẹlẹ́ẹ̀kẹsàn-án òun sọ òun lò nílò third person onísùnmọ̀sàwáù wà náà fakàn fi yí kí ni ọ súnmọ̀sàwáù lẹ́yìn wá àgbà náà ọlọ́run dá bàbá ńlá wa ọlọ́run ọba dá bàbá ńlá wa ádámà ó dá tán yányán wà náà fakàn fi yí ọlọ́run ọba wa fẹ́ sí ara rẹ̀ ènìyàn wá ìdáǹdè olóòtú ọ̀kan nínú àwọn ẹ̀mí tí ń bẹ lọ́nà ọ̀rọ̀ tí ọlọ́run ọba máa ń fẹ́ sí ìyàrá ọlọ́run ọba wa fẹ́ sí wa. sọ bàbá ńlá wa ádámà bàbá ńlá wa ádámà òun sọ bàbá náà wa ádámà ọlọ́run ọba òun lọ́fẹ̀mí sílá tí ẹ̀ mú ìyá wa Hawa òun ọlọ́ba ló yọ láti di ẹ̀fọ́ta bàbá ńlá wa ádámà ọlọ́run ọba ti yọ ọlọ́run ọba sì fi ẹ̀mí sílá wà á rà mí pé ọlọ́run fẹ̀mí sílá pé àpẹjọ́ náà wá sí fún ádámà ọlọ́run lòún mọ́ pẹ̀lú ọwọ́ òun ó lọ sí bẹ́ẹ̀ sí náà sọ bẹ́ẹ̀ yálà wá wá ọlọ́run sàbẹ̀wò sí náà. ṣùgbọ́n isa bùrù Mariam ọlọ́run ọba ní kí jìbìrìlù kọ́ fẹ́ atẹ́gùn wọ́n bí abẹ́ ara bí aṣọ rẹ̀ ó wọlé sí ara rẹ̀ kó lọ di isa kí ni ọ ẹnì kọ̀ọ̀kan tiwa báyìí sọ malaika lọ́lọ́mọ bá ń ṣe kí ni o màláìkà lọ́lọ́mọ bá ń rán wa kọ́ wa máa fẹ́ kí o ẹ̀mí yẹn sí wa ẹnìkọ̀ kan lẹ́ka ń sọ oníwà fẹ́ kí o wà ní mọ́rùn àrùbá yìí ìwà náà ti sùn kan. so látara bẹ́ẹ̀ ẹ̀mí òun náà ní bẹ lára wa nígbà míì wọn a máa lo pẹ̀lú nọ́ọ̀sù àmọ́ ìgbà míì wọn á lo ní nọ́ọ̀sù náà wọ́n gbà lérò rí ó ní yá ayyatu an-nafsul mutma'inna ìrìjì ìlàrọ̀ rúù ni rúù ni wọ́n jáde nígbà wọn náà bíi nafsu yẹn ọlọ́run jẹ́ rúù níbẹ̀ yẹn. so àrùn tó jẹ́ ẹ̀mí ẹ̀mí yìí àwọn èèyàn dáàmú lé lórí àwọn philosophers wọ́n bẹ̀rẹ̀ fún torí pé àwọn fẹ́ẹ́ define ti ń jẹ́ gbogbo tẹ́lẹ̀ ṣe pátá yányán ránran náà láti fi tó bẹ̀rẹ̀ ìdààmú lórí ìdààmú wàhálà lórí wàhálà. Nígbà ní ẹni òun fẹ́ dì fáyín tí ò lè rí. Kí ló máa ṣe wàhálà lórí wàhálà ni? So àwọn tẹ́jà àwọn fílọ́sọ́fà wọ́n ti dààmú lórí ẹ̀ wọ́n wàhálà lórí wàhálà. Ilé ìbá sọ ti ilé ìfọ́lẹ́nu, ilé ìfọ́lẹ́nu, ilé ìfọ́lẹ́nu. Sọ kàdùkú sáà ń tí wò rí ìdáhùn philosophers ṣe ni ẹ̀jákujàku làwọn ṣe ẹ̀rẹ́bí ọ̀rọ̀ ọdún gbónú wọn yóò wà máa wo sẹ́mọ̀ pé kí ló fẹ́ wà behind this planet something must be behind yóò wà máa sọ sọkúsọ yóò wà máa kọ́ ẹ̀rẹ́ rubbish àyàdé ẹ̀ka yóò rán yóò sọ yóò kàn sọ yóò máa sọ jàpùjàpù yóò máa sọ yóò dé arrive sí ní kan jakujaku wọn àwọn ọmọ òkúta ti ṣe nínú ayé lórí wọn bá fi náà máa ń jakujaku máa ara ìṣù tó máa padà ní mínì kan lọ́dọ̀ àwọn èèyàn ayé náà máa gbàgbọ́ ní mínì tó tán ìgbọ́n tó bá ń kúrọ́ gan tó bá ń tún sọ lójoojúmọ́ tó ń kúrọ́ òde ń sọ lójoojúmọ́ òun kúrọ́ òun sọ lójoojúmọ́ òun kúrọ́ òun sọ lójoojúmọ́ ayé òfin yẹs kẹ́kẹ́ rísì sí ti kalẹ́ ní sọ o ó yí láti máa ráìtì o ó yí láti jẹ́ pé ó so wọ́n ní bẹ̀rẹ̀ sẹ́ǹsì ẹ̀jọ̀ kí ni nọ́ńsẹ̀nsì lè pè pẹ̀lú àgbẹ̀ sẹ́ǹsì tó gbọ́dọ̀ wà ní nọ́ńsẹ̀nsì. so látara bẹ́ẹ̀ ìgbà bara wa láwùjọ rẹ̀ sọ àwọn èèyàn ń wádìí nǹkan tí ó kàn wá ìmọ̀ tó jẹ́ pé ìsásọ̀rọ̀ lọ́wọ́ bì ọlọ́run nìkan ló ní àwọn èèyàn tó fẹ́ mọ ìmọ̀ yẹn wọ́n ní wọ́n lọ́run nìkan ló ní. wọ́n náà fẹ́ mọ̀ irọ́ ni wọ́n sì ní mọ̀ ìrìnàjò ìlànà ọmọ ṣe àdúrà bàbá fi mà wá láti inú Al-Qur'ani Karim àdúrà fi mà wá láti ẹnu àwọn ànábì rẹ̀ òun nìkan ni ó máa jẹ́ ìgbà tí ó bá jẹ́ pé ọ̀rọ̀ tá à ń sọ ti di ọ̀rọ̀ àlìkìláhíyà tó ní nǹkan ṣe pẹ̀lú ọlọ́run bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ nǹkan tá a rí báyìí a lè máa sọ àsọtẹ́lẹ̀ ìwọ black a lè máa sọ bẹ́ẹ̀ ẹ̀ ṣùgbọ́n tó bá di díẹ̀ mọ́ ìdáàrí káwọn ọ̀dà mára wa ìtọ́nà máa bẹ́ẹ̀ fi mọ̀ wá bẹ́ẹ̀ ó ti fi mọ̀ wá ibi táwọn dẹ̀ ti rí o ti sọ ibi láti rí mi àyè dàbà ọ̀rọ̀ so látara bẹ́ẹ̀ nǹkan àkọ́kọ́ ònìyàn táwọn afa sọ yìí pé àrùkù tó túmọ̀ sí náà kọ́nìkà ẹlẹ́ẹ̀kejì tó túmọ̀ sí onára sọ fún wa yìí pé rúkù yẹn gangan náà a máa jẹ́ ìsá bùnú mànìyàn ìsá bùnú mànìyàn yẹn wà ní sọ́tù nìsá fúnra fọ́ àyà one hundred and seventy one ọlọ́ni ìnámàlì masir ilé ìsàbùnà mariam rasulullah sọ wà kẹ́lì mọ́tò àlùkọ́ á ìlà mariam wà rúhùn min sọ ẹ̀mí kan ni tí wọ́n mú wá látọ̀dọ̀ ọlọ́run wọ́n mú ẹ̀mí ẹ̀ wọ́n wá fẹ́ sára ẹ̀mí ẹni tí bí ló mú wá ó wá fẹ́ sára kí ni o. sọ ìkẹlẹ̀ kejì ni pé ṣé ìsàlá pé ibi ni lẹ́yìn wá gbà náà wọ́n tún gbà wípé jìbìrìlì tó jẹ́ rọ̀bíṣù màláìkà olórí àwọn màláìkà òun náà tún jẹ́ kí ni ọ àwòrán ìgbé àyà sọ fún arísọ́tù ṣọ̀rọ̀ Quran twenty six àyà one hundred ninety three one hundred ninety two one ninety three olùnazàlà bí i arúhùl àmìyìn àlàkọ́lìbìkà ìtẹ̀kùnà bínálmùndìrì ọlọ́ni ẹni tó sọ kùránì kalẹ̀ ó ní àrùú àmín gbogbo àwọn afá ló panu pọ̀ pé àrùú àmín jìbìrì ló jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn panu pọ̀ ní yàrá wọn àtàkùn òru wàlúmàlà ìkà sọ̀fọ̀ tó wọn panu pọ̀ bẹ́ẹ̀ ni sọ̀yọ́ wọn àtàkùn òru àwọn ọ̀dọ́ àti jìbìrì ló ní ọ̀rọ̀ wàlúmàlà ìkà àwọn ọ̀pọ̀ panu tó wà bẹ́ẹ̀ ẹ̀mí gbogbo èèyàn ó máa dúró síwájú ọlọ́run àtàwọn mọ̀lá ayíká gbọ́dọ̀ bá túmọ̀ sí ọ̀gá nínú kẹfì rẹ̀ ló ṣe. sọ lọ́sẹ̀ kó bá ti gbà ní rúurú àwọn afọ́mọ pín yẹlẹyẹlẹ nínú oúnjẹ ọ̀nà mẹ́fà mẹ́fà ní kíni ọ òun ló wà nínú ọ̀nà. sọ ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà ni ọ̀ jìbìlì sọ agbẹ́ntàn náà sáré malaka fún wa rúurú fi sọ bìmọ́nà ẹlẹ́ẹ̀kẹrin àmọ́ wa máa jẹ́ ìkúlọ́wọ́ àtọ̀dọ̀ ọlọ́run rúwa kàn jẹ́ ìkúlọ́wọ́ látọ̀dọ̀ ìkúlọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run àtàyí ànásọ̀rọ̀ nínú wọn sọ ọlọ́run ni wà á yáda hùm ìrúrú hìm nínú ìṣàtúnjáde là ọlọ́run ni a kún àwọn àtẹ́jà mùsùlùmí lọ́wọ́ bí rú in mínìkù akún wa lọ́wọ́ pẹ̀lú kíni akún wa lọ́wọ́ bẹ̀rù ìmì pẹ̀lú ìkólọ́wọ́ látọ̀dọ̀ ọ̀rọ̀ ọlọ́run ti túmọ̀ wájú wa ajada ọlọ́run ti máa ṣe wa ajada bẹ̀rù ìmì ọlọ́run ti kún wa lọ́sọ̀ lọ. sọ tó ká má bàa lọ sí túmọ̀ ọlọ́run ti kún wa lọ́wọ́ bàtí méjì bàtí isa ń bẹ láyé ọlọ́run ní kí eh, jìbìrì ní òun tẹ̀lé kó dáàbò bo jésù nígbà náà ọlọ́run kó jésù náà lọ́wọ́ rẹ̀ rú ì kókó fún lọ́wọ́ pẹ̀lú kí ni o pẹ̀lú jìbìrì ṣùgbọ́n mi ní ìwà àyádàrú kí ni ọ sọ̀bìtà yìí dé mẹ́rin ọlọ́run ti fi ṣàlàyé síbẹ̀ pẹ̀lú ìkúlọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run sọ ẹlẹ́ẹ̀karùn-ún orin gbogbo wá àyí látòkè tó fi délẹ̀ tọ́lọ́ ọba máa ń sáwọn àkàndí ọlọ́run gbogbo ẹ̀ bàtà yáyá wáyé revelation ìtí wá láti sẹ́mà ọ̀dà àwọn ànábì ọlọ́run kí la tó máa ń pe o àrùn náà ilé wa ní sọ́tún gọ́ọ̀fẹ́r sọ aa Quran forty aya fifteen yúlí kí ru amin amúri yìí àlàmẹ́yàṣá umin ìbàdí. so ọlọ́run ọba ní máa ń tró wáàyí min amúri yìí láti bí àṣẹ rẹ̀ aláàmẹ́yàṣá wùmí ìbáàdì ọlọ́run ọba ó túrò rẹ̀ sí ẹ̀dọ́bà wù ní àwọn ẹ̀sìn ẹ̀ yẹn pé ẹ̀dọ́bà wù ní máa ń pè lánàá bí ọlọ́run ọba tó pé wá yìí lè o revelation lè fi jẹ́ àná bí so revelation o lè fi jẹ́ kí ni ọ lè yẹn fi jẹ́ ọlọ́run ẹ̀dùn máa ń ṣe bẹ́ẹ̀ náà ilẹ̀ áàmù náà tún ọlọ́run máa tún máa fi wá ìfẹ́ lómi náà olùmọ̀jà àná nìkan ọlọ́run yóò ní kí n rú à ọlọ́run ju nǹkan bí ìwà amadu sílẹ̀ bi ẹgbẹ́ bẹ amadu sílẹ̀ bi àmì lọ́nà lọ́nà bi kájẹ́ ìfọ̀n látọ̀dọ̀ ṣé ó nà fi mẹ́rin bí àlà bí nǹkan tàbí ké o lórí à sọ afágbà bi wà yàtọ̀ tó àwọn a máa jẹ́ kí n lọ àwẹ̀ ètò jẹ́lẹ̀ kẹfà wà ní kúránà ni pé a máa jẹ́ kó ha gẹ́gẹ́ ó kọ kúránì a máa jẹ́ kí n lọ àwẹ̀ ọ̀rọ̀ ni inú Suratu Shura Quran forty two ayah fifty two ọ̀rọ̀ oh, ni wàkàdáríkà àìná ilẹ̀ ìkàrú hàn min amúrínà ọlọ́rin àwa la ránṣẹ́ sí wa ànábì rú àǹkùránì náà wọ́n wọ́n ẹ̀tún ẹ̀sìn min amúrínà. ìgbà ànábì nìkan yé ìran ọba kọlọ́ba gbogbo àwọn ànábì kọlọ́ba gbogbo ẹ̀ tó kù tọ́lọ́tà ara bẹ́ẹ̀ wọ́n gbà kí ni o kùránì ni wọ́n máa kí ni o ni wọ́n máa túmọ̀ sí. kùránì so ìyẹn ló fi jẹ́ pé gbogbo nǹkan tá a túmọ̀ lẹ́ẹ̀lẹ́ yìí tá a bá gbé wá sínú àyà ìgbòho ẹ̀mí sílẹ̀ kílẹ̀ òun ìrara túmọ̀ lẹ́ẹ̀lẹ́ tá a bá gbé wá sínú àyà yìí pẹ̀lú kílẹ̀ gbogbo ẹ̀ ló ṣeré kílẹ̀ pé àwọn àbọ̀wọ̀ àmọ́ òfin kílẹ̀ àyà gẹ́gẹ́ ń túmọ̀ sí sọ ṣùgbọ́n in tó túmọ̀ sí àwọn tó pọ̀ gbogbo wọn tó pọ̀ bàtà yẹn yá wọn lọ síbi wípé ẹ̀mí tá a fi mí Báwo Yahudi máa béèrè lẹ́nu? Yahudi ò lè máa béèrè nípa Jésù. Wọ́n ní ọ̀gbẹ́ mọ̀ nípa Ìsá. Yahudi tí sọ́dọ̀ máa béèrè nípa Kùránì. Ebè nípa Kùránì. Sọ́dọ̀ béèrè nípa wáàyí pé wáàyí tó ń yan sára wà níbi ọlọ́run. Ẹ̀dígẹ́ ní sinmẹ́. A rí pé ìyí tí wọ́n lè wá béèrè náà ní kíni o nípa ẹ̀rù ní táà nínú. Àwọn ìsọ̀gbẹ́ni tó wà rọ́ọ̀jẹ̀ níbi bíi òun náà ní pé kí ni àròrò lè àyà tí ní bí nsá ẹ̀mí tọ́mọ èèyàn fi ń sẹ̀mí sọ ẹ̀mí tá a fi ń ṣe ẹ̀mí òun ni wọ́n wá béèrè nǹkan. sọ wọ́n wá wọ́n pé kí ni wọ́n wá béèrè sọ̀rọ̀ torí pé kí ni ìbéèrè ní yẹ̀sẹ̀ àlùnáka anìrú wọ́n bí ọ léèrè nípa rúùkù àpọ̀ wa sọ wípé tẹ́ ẹ bá béèrè béèrè oríṣiríṣi ni ìbéèrè máa ń túmọ̀ sí tọ́ bá béèrè béèrè lọ́jọ́ pé tá a bá mú tọ́pìkì gbà mí tá a fẹ́ ṣe wá sí tọ́pìkì tá a mú tí àbá ṣàlàyé fún ẹni tó fẹ́ ṣe wá sí gbà mí ó lè lọ ẹ̀mọ́ orí tọ́pìkì lè ní ìtumọ̀ tó pọ̀ tọ́pìkì lè ní ìtumọ̀ tó pọ̀ ó lè ní ìtumọ̀ tó pọ̀ so ìgbàgbọ́ àwọn anídìí kí wọ́n sàlàyé pé ibi tá à ń lọ wọ́n lè má béèrè béèrè ìgbà mi yóò níbi ká lọ bẹ́ẹ̀ tó béèrè béèrè yẹn kí ni gángan ni ẹni yẹn gbà lérò ṣùgbọ́n o lè nítumọ̀ mi rúù náà wá béèrè yìí àwọn afáàní ní tó wà gbọ́ ìrù nínú kan tí wọ́n wá béèrè ní pé kí ni ìtumọ̀ rúù ẹ̀rí ẹni náà ìjọba béèrè ní pé kí ni o kí ni ìtumọ̀ rúù yẹn náà pè ní àkíkọ́tú kí ni ọ rúù ìgbẹ́ ìtẹ́ wa bèrè nìyẹn kí ni ìtumọ̀ rúùkù ẹgbẹ́ onáàdẹni bu wa onájà wọn philosophers onáà ni wọ́n ń dààmú lé lórí kí ni ìtumọ̀ rúùkù ṣùgbọ́n àbá ni pé ẹ̀rí ìtìmọ̀ láti wà ọ̀rọ̀ abẹ́rù ìtìmọ̀ láti wà àwọn bẹ̀rẹ̀ pé kàmíyà alẹ́bẹ̀rẹ̀ nípa kàmíyà wàlùkẹ̀yìfíyà kàmíyà ni pé rúhù yìí bó lọ́lọ́wọ́n ọba ti fi iye tẹ́nì kọ̀ọ̀kan fẹ́ lò so ọjọ́ ẹ̀yà máa bẹ̀rẹ̀ pé kàmí yà ni pé mélòó lèmi tọ́lọ̀ gángan dá sáyé lóòótọ́ mélòó lèmi tọ́lọ̀ ọba gángan tó tó tó kírètì sórílẹ̀ ayé àwọn nǹkan mi wà ló ti sopọ̀ mẹ́bẹ̀rẹ̀ sẹ́wọ́n abẹ́rẹ̀ yẹn tí wọ́n bẹ̀rẹ̀ pé kẹfíà báwo ni ẹ̀mí gángan ti ń lọ títí ń bọ̀ inú ara ibo gángan làyé ibi tó ń gángan wà ibo ló dúró sí nínú ara sẹ́sẹ̀ ló wà ní àbápá àbórí àbí nìkan ibo ló wà gángan ẹni bẹ̀rẹ̀ náà bẹ̀rẹ̀ ni ó yẹ kébèrè ní ara bẹ̀rẹ̀ ó ní gbé tẹ́bí bá fẹ́ jáde kúrò lára bóun ni ó ti rí nígbà tí ó jáde kúrò lára ibo ni wọ́n á ń lọ nígbà tí ń lọ ibo ló ń lọ sọ́ọ́nì sì kẹ́lẹ́ ọlọ́lẹ̀ jẹ́ sọ́ọ́nà bẹ́ẹ̀ kẹ́lẹ́ ẹ̀sẹ̀ àlùnàkà ni rò bákà pé kí ni àrùbọ̀ sọ ọ̀gbọ̀n afa sọ pé bọ́lá ọba ti dáhùn fáwọn àdẹ́bí ọlọ́run tó ṣáájú lọ ọlọ́run ọba ti ṣàlàyé rúrú náà sọ ọlọ́run ọba jẹ́ kó yé wọn pé ọlọ́run ní ìgbìmọ̀ amúre kí ni ọ̀rọ̀ amúre rọ kúlì sọ sọ fún wọn wípé rúùkù tí wọ́n ń béèrè yẹn o kí ni ọ min amri rabbi so min amuri rabbi sọ fún wọn pé min amri rabbi so àwọn kan gbà nínú àwọn afáàlú pé ọlọ́wọ́ bá ti dáhùn ìbéèrè wọn so ìbéèrè wọn ọlọ́run ọba ti dáhùn àwọn kan sọ pé ara ọlọ́run ọba ò dáhùn béèrè wọn ìbọ́lọ̀ ti dáhùn síwájú ọlọ́run béèrè wọn. so ọlọ́run ọba báwo lọ́lọ́run ọba ti dáhùn ìbéèrè wọn òun náà ni wípé ọlọ́run ọba dáhùn béèrè wọn ó wá sọ̀rọ̀ fa ìbéèrè wọn ó gbé kúrò wípé nǹkan tó yẹ kẹ́ ẹ béèrè ni ọwọ́ á dáhùn rẹ̀ fún wọn. ìyá máa ṣe bẹ́ẹ̀ fún yàn ṣùgbọ́n àkì sọ ẹ̀dá ẹgbẹ́ kí ni ọ̀tọ̀ ni tó yẹ kó béèrè kọ́mọ tó yẹ kó béèrè èèyàn wà á sọ fún pé èèyàn wà á dáhùn béèrè rẹ̀ wọn ẹ̀dúgbẹ́ ẹni tí wọ́n nínú ẹ̀kọ́ wọn ní ọmọ kan béèrè pé bàbá ọjọ́ orí yóò tó yẹ báyìí ó ní àwọn ní mo ti pẹ́ láyé náà sọ ọ́ rí pé mo ti pẹ́ láyé ọmọ béèrè olúwa ọmọ béèrè ọdún so àgbọn ní kọ̀fẹ́ dáná ọjọ́ orí yóò wá sọ́ra bá rẹ̀ fún mi ara mi ní dáadáa so kò ní sọ pé kò ní sọ máa rẹ̀. so ẹ̀yà máa sọ̀rọ̀ fún ìbéèrè yẹn àti ẹ̀wà lọ dáhùn ìbéèrè so àwọn tó jẹ́ àwọn mùsùlùmí wọn béèrè wọn àlẹ́bí àwọn mùsùlùmí àwọn máa ń béèrè ẹgbẹ́ mùsùlùmí wọn béèrè pé wọn béèrè pé mẹ́ta yóò fi kù. wọ́n wá bẹ̀rẹ̀ pé kí ni àwọn máa ná ọlọ́run ọba wàá sọ tí wọ́n máa ná ní kíjọ kúlùkíjọ máa àfàtún balùwà lè rántí ẹgbẹ́ ìnáwó fún lọ́yẹ kẹ́ẹ̀mí. ọ̀yẹ kọjá gbé kí ni kí lè fẹ́ máa ná ẹ̀ ìwọ òdòwó mọ̀ pé jẹ́ máa ń ṣe ìwọ ọmọ pé jẹ́ máa ná. dání ọmọ tí wọ́n ná inú àjà máa kà fún ọmọ ọmọ ní góòdì ní ọmọ irú béèrè ẹ mọ béèrè béèrè so ìbéèrè kan ló béèrè so ta ni ká náwó fún ẹ ẹ ìbéèrè ni ọlọ́wọ́ bá sẹ́rí ẹ̀rọ sí ní ẹ̀yìn tẹ́ ọlọ́wọ́ máa sẹ́rí ọlọ́wọ́ bá wọn sẹ́rí ẹ̀rọ sí ní wípé kúlù sọ fún ayé dé min amúrí rọ́bì sọ fún wa wípé ẹ̀mí tẹ́ ń wò yẹn o nínú ara ọlọ́run ni ó ṣe kí ni o ọlọ́run ní kọ̀ǹtró rẹ̀ bọ́bì bọ́bì bọ́bì bọ́bì ṣèbáyì ṣèbáyì jọjọ́ bá jáde náà ọlọ́run ló jáde jáde gbogbo kọ̀ǹtró yẹn ọlọ́run ní kí ni o lọ́wọ́ ti dáhùn mọ́. so kí ni amúlò rọ́bì ọlọ́run ní kí ni màmá àmúlò ìlà ọ̀rọ̀ ọ̀dà ṣẹ̀yà àyà kúrú lọ́la kóhùn fà. ọlọ́run ní pé amúrú rẹ̀ ló ń sọ fún ọ yẹn ìnáma amúrúhù ó ti túmọ̀ rẹ̀ tó ń sẹ́yìn wọlé máa fẹ́ kí ni amúrú ọlọ́run wọlé wí amúrú kí ni amúrú. ìnáma amúrú a ọ̀rọ̀ ọ̀dà ṣẹ̀yà tó bá gbèrò nǹkan kan àyà kúù làlá ú kí ni ọ kúù àbúrò ẹ̀ nìyẹn ó tún wá lè mọ yìí ọ ṣèké nǹkan mìíràn rẹ gbé kò ní í tètè ṣe ni o kò ní í tètè yéèyàn ọwọ́ akọ̀nẹ́tì àyà yẹn pọ̀ ní ìnàmà kàólùnà ìṣẹ́ ìlú ìlà àrọ̀dìnà. أن نقول له كن فيكون قولنا قولنا لشيء إذا أردنا sọ òní malakul jibiru ló ló jáde malakul mọ́wọ́ ti sọ bá débẹ̀ kú àwọn ọ̀la ni ó wù. bí disney wà ló fi jáde ọlọ́run ló jáde lálẹ́ ló wà jáde. sọ̀rọ̀ ọlọ́run ní jẹ́ kí ni ọ̀ àbúrò òun ló fi ń kọ̀ntró kí ni ó fi ń kọ̀ntró. ẹgbẹ́ ti sinmi àwọn ọlọ́gbọ́n lọ́wọ́ ọba ò dáhùn ó kà sọ yí pé tó gbé gbogbo nǹkan pátá yẹ́yẹ́ so amrullah so Qur'ani min amrullah kalamullah min amrullah kalamu ọ̀rọ̀ ọlọ́run kalamu amúrúwú kalamu amúrúwú kọ̀ọ̀lù Qur'ani lẹ́ni ẹgbẹ́ ní sinmi rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run nàfà fi sọ fún wọn pé Qur'ani òfin ṣe màlúù ẹgbẹ́ ní sinmi rẹ̀ ṣe màlúù tó yẹ ló fi jẹ́ pé ọ̀rọ̀ máa gbé líláì kí ni ọ kí ni ọ líláì ilẹ̀ amúrú wà lọ́kọ́lìkù ọlọ́run ọba ló ní àlẹ̀ amúrú wàlí kí ni ọ wàlẹ̀ kọ́lìkù òun ló ní amúrú olóòrùn tún ní kí ni ọ kọ́lìkù àbá rẹ pé tí nǹkan bá ti jẹ́ méjì báyẹn olóòrùn òun ní amúrú òun ní kọ́lìkù àwọn sọ pé gbogbo nǹkan lẹ́yìn ọlọ́run ìtọ́lọ́run ọba dá ni ó máa lùkù ní ọmọdé àbá ara amúrú ọlọ́run bẹ́ẹ̀ ṣe kí ni o kì í ṣe màá tó gbé ọ̀tọ̀ lórí òun lòun ni amúrú òun lòun ni kí ni o kọlìkù tí a lọ́dọ̀ aláàmì ní ìjìbá so amúrú yẹn ò ní jẹ́ kí ni o kọlìkù ni ó máa jẹ́ kí o ẹ̀rọ bí ẹ máa ń sìn wá so ẹ máa sọ pé àrùkù mi amúrú ìlà so kí ẹ ní sìn wá àrùkù mi amúrú ìlà ó wà ní nǹkan lẹ́gbẹ̀ẹ́ nínú ọlọ́run ọba ń fi kọ̀ǹtúrò ẹgbẹ́ nínú ẹ̀dá lòun ọlọ́run ẹgbẹ́ òun ó fi kọ̀ǹtúrò rẹ̀ ó ń wá láti kí ni gbogbo ṣẹ́ ti ń ṣe pátá ẹran láti ibi kí ni o láti ibi ọ̀rọ̀ tọ́lọ́run bá ń sọ pé kọ́ máa ṣe olóyè kí ni o oníṣe kéègbé ọ wà nínú gbogbo kí ni o màlúù àrùn kí ni o màlúù. ìgbẹ́ni mo sọ sóyè wa báwọn sóyè wa dáadáa so ọlọ́run ọba ní kọ́ pé òun ẹ̀mí yẹn ọlọ́run ọba dá ni bọ́lọ̀ tí wàá dá ẹ̀mí ẹ̀mí ò wá lè kú àrùwù làtẹ̀fìmọ̀ ẹ̀mí láíláí owó ò lè tán kò lè tán láíláí ẹ̀mí ò lè tán kò lè tán tó bá ti jáde lára báyìí yọ máa lọ ni so yóò máa lọ àwọn náà ló ń dìfá àwọn fẹsẹ̀ pé ara atẹ́gùn lásán ni onígangan so bẹ̀rẹ̀ àwọn atẹ́jà wà fẹ́ sí òṣìṣọ́lọ́wọ́n ọba ní ìdàkúbìdàn rògbò tí wọ́n bá ti kí ni ọ tí wọ́n bá ti gba ẹ̀mí tẹ̀bí àwú àlùfáṣọ́nù ojú ọmọ àtẹ̀lé lọ nínú ẹ̀. so orí ìpèkínní yẹn gbọ́dọ̀ jẹ́ nǹkan tá a lè rí so ojú ọmọ àtẹ̀lé lọ báyìí lọ́gbọ́dé bá dáwà dọ́lọ́ yóò ti máa wo ẹ̀mí tí ń lọ sọ́mọ̀nì ẹ̀wà fọwọ́ bọ́ọ̀lù kọ́ọ̀bù àwọn ọlọ́mọ gbogbo lè padà bẹ́ẹ̀ mọ̀ so gbàdúrà tó wọ́n sáré ní tó padà wà ẹ̀wà fọwọ́ bọ́ọ̀lù so ojú ọ̀sán apárí pa òun yóò mọ̀ fún tẹ̀lé lọ́nà èyí ti lọ. tó látara bẹ́ẹ̀ òun náà ní pé ẹ̀mí nǹkan tá a lè fojú báyìí òun ò lè tán ọ̀nlọ ni ọ̀nlọ dúró síbì kan ọ̀nlọ dúró síbì kan àdìsí àwọn gbogbo ibi tó lọ ó ti lọ dúró síbì kan so ibẹ̀ ni ó wà á wà ibẹ̀ ni barisamu ibẹ̀ ni ó wà ṣé ìdókòwò bá wọnú sáré padà wọ́n ta padà sínú ara rẹ̀ wọ́n lọ wà fún ara rẹ̀ so ẹ̀mí ò ní tán láéláé tó ń dábàá ti gbà pé ẹ̀mí máa tán ẹ̀mí ẹ̀ ni ó wà lára wa tí wọ́n ti gbé wa dìde báyìí tí ìsọ̀rọ̀ pípa ti fún abẹ̀rẹ̀ báyìí ẹ̀mí ẹ̀ náà ni bọ́dí ó lò sí ẹ̀mí kò wọ́n náà padà so bọ́dí ó tún yóò tún yíra yóò yíra yóò yíra yóò yíra padà tó bá dé báyìí ẹ̀mí ò tún bọ́ sí ilẹ̀ padà so ẹ̀mí ò ní tẹ́ wọn ó wà ní ìkànnì òwò lè tán ẹ̀ náà máa lọ lọ tábàdé ọ̀rọ̀ wà ní ọ̀gbọ́n máa tán àdìjẹ́ náà tán ni ẹ̀yin náà tán ni ẹ̀ ọlọ́run ti dáwọn nǹkan kan náà pé àwọn eléyìí omi mo ti dá wọn wọn ò lè kú táwọn kọ̀ọ̀kan kú yẹn àwọn kan wà wìlì dánú mú kọ̀ọ̀lá àwọn ọmọ kéékèèké kan tẹnu àlìjẹ́ náà lọ́wọ́ àwọn ọmọ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àwọn ẹ̀yọ́ lọ́dọ̀dẹ̀ mú kọ̀ọ̀lá pé kọ́lá lọ kí mo dùn aláìjẹ́ náà sí ayẹyẹ so kò lè dán wọn ò lè wọn ò lè wọn ò ní kọ́kọ́ tán báwa àdìjẹ́ tán àwọn tàn àkọ́kọ́ tán àwọn àdìjẹ́ náà kàn tán kọ́kọ́ tán àwọn màláìkà ọ̀kọ̀ọ̀kọ̀ tán ọ̀rọ̀ yẹn kàkà ètò ọlọ́run yìí chocolate sábà tó látara bẹ́ẹ̀ òun náà ní wípé àrùkù ọlọ́wọ́ bá sọ fún wa wípé sọ fún wa wípé àrùkù mẹ̀lẹ́kẹ́ni ọ́ mẹ́ni amúrí rọ̀bì sọ ọlọ́run ọba òun ló ṣe kí ni ó ní kọ̀ǹtró rúùmù torí pé ọ̀rọ̀ ọlọ́run ọba òun ọlọ́run ọba ṣe kí ni ó ní fi ń kọ̀ǹtró rúùmù tó fi ń lọ tó fi ń bọ̀ àṣẹ ọlọ́run rẹ̀ sọ ẹ bá gbàgbọ́ oníkọ̀ǹtró ọlọ́run bá ti dá wọn lónìí ọlọ́run àti ọkùnrin ayé dé iye tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nínú ẹ̀ àwọn fẹ́ràn gbé ọlọ́run ọba ò dá wọn lóhùn ọ̀rọ̀ dáa lóhùn ṣùgbọ́n àwọn afọ́dọ̀ gbọ́dọ̀ bá dùn lóhùn ọ̀rọ̀ dáa lóhùn ó sọ̀rọ̀ bá a pẹ́ ṣe àwọn olùdíjí ni o ibi tán gbé lọ wá ṣàlàyé ìdí tó lílọ bíbọ̀ rẹ̀ ó fẹ́ kú lára ó wà fún ọlọ́nìkan ló mọ̀ pa rẹ̀ ẹ̀yin ọ̀gbọ́n bí gbogbo bí jẹ́ ẹ̀dín ṣe ẹ̀yẹ fẹ́ fọ́lé mọ̀ kí wọ́n fẹ́ kó ní ẹ̀mí wà lára ẹnìkan kan wá nísìnyí ìbọ̀lọ́fẹ́ mọ̀ ṣé ìsọ̀kébì lọ wà ní ṣé ìsọ̀kébì lọ sí ó ní ọ tí ó dẹ̀bi jáde gbogbo ẹ̀yọ́ wà lẹ́gbẹ̀ẹ́ tó fẹ́ kú báyìí kò nínú àdó jáde ó sì jáde ó sì lọ ẹ ẹ lérí láíláí ó nìkan náà nìkan ló wọ bí tuntun tuntun tuntun so àdàlà bẹ́ẹ̀ ẹ̀rọ jẹ́ pé ọlọ́run ọba dáhùn question àwọn tó lọ́wọ́ ọba dáhùn question àwọn ni ẹ káwọn yẹ̀wù bí ó sọ pé wọn dáhùn question wa wọn lè sọ bẹ́ẹ̀ àwọn ẹ̀rọ wọn sọ bẹ́ẹ̀ so àbá mi gbà pé wọn dáhùn question ìjọba ọ̀dọ́ àbẹ tó náà ọmọ bẹ́ẹ̀ mi ní hàmìlélà sọ̀rọ̀ fà lọ bò mí olùtumọ̀ ló bá yí tààmà. ọlọ́wọ́ ní wà máa ń tí mínàlẹ̀ ìlmi ìlà kọ̀lìlà. ọlọ́ni wà máa ń tí tó mínàlẹ̀ ìlmi. Ìlà kọ̀yìnlá. Olóní ẹ̀yin èèyàn yìí tí ọba kàn yín ẹ má máa dá sí má. Ọlọ́run wa máa hù tí ìtumìnà ìlú. Ọlọ́ni nǹkan wọn ò fún yín ní nǹkan kan nínú ìmọ̀ ìmọ̀ wọn ò fún yín ní ìmọ̀ bó ti ìmọ̀ pọ̀ gẹ́ wọn ò yín ní nǹkan kan nínú ìlà kọ̀yìnlá. Títí nígbà yẹn fún yín ibi ẹ bá dẹ̀ fojú yín rí nìkan náà ni àwọn nǹkan mi tọ́lá bá ní kí ẹ kan ní mà kọ́lé ìlà ó kéré gan ìdí ò tó nǹkan tó tó fi jẹ́ pé lára rúù gan ìtara ọmọ nǹkan tó ń jẹ ìdára ní pé ẹ̀jọba kẹ̀bẹ̀ inú ara yẹn mọ̀ pé eléyìí ìjẹ́ ìmọ̀ ojú lọ kọ̀ ní látẹ̀ mojú pé eléyìí ẹ̀mí sì bẹ̀ lára kọ̀ ní látẹ̀ ìmọ̀ náà ojú lọ nípa arúgbó eléyìí kí ni o èmi eléyìí kí ni o ṣùgbọ́n bóòdì ti mú fún ẹ̀mí ibo ló lọ ẹ̀mí bóòdì kò ní àbítábá sọ pé kò ní láti ẹ̀kọ́ nípa ọdún yìí ṣe bẹ́ẹ̀ náà ni gbogbo ọmọ yòókù nǹkan tá a máa ń mú ojúbà náà lọ tí ń tin ní náà kò ní ìlà bí ẹ̀ náà la máa mẹ bí ẹ̀ lẹ́yìn àti máa fi sakọ tí ò tó nǹkan. Tọ́lọ́bá ní wọ́n máa òtí ìtò Ọlọ́run gbogbo mọ̀tọ́lọ́wọ́ bá bá fún wa pátá kí gbogbo wa kí a mọ̀ wípé nǹkan kékeré. Sọ ká mọ̀ gbogbo ń ṣẹlẹ̀ ara tí ẹ̀mí ń lọ tó ta lọ́mọ òun náà ni Ọlọ́run ọba tá a ṣe lẹ́yìn wá gbà náà ká mọ̀ wípé ilmu alìlẹ̀ ilmi ìlà abdi gbogbo àwọn tó nímọ̀ láyé tábà bẹ́ẹ̀ kó gbogbo ọmọ wọn jọ sẹ́gbẹ̀ẹ́ mọ́ ọlọ́run kàmá yá kúdù tọ́ ìr bí mi ń kọ́rin í mi mọ ìlbà bí ìgbà tí ẹyẹ wá sí bí omi òkun tó wá tẹnu rẹ̀ báyìí tó wá sá omi yẹn lẹ́ẹ̀kan báyìí omi tó sá lẹ́ẹ̀kan yẹn orí gbogbo ọmọ tá a ní láyé gbogbo ọmọ tó kú ọlọ́run ló ní ìwé rẹ̀ gbogbo wọn tó gbọ́ àlẹ́ sí láyé láàrin kíní kan pòfẹ́sọ̀ kíní gbogbo ẹ̀ pátá ẹ̀ nígbà tí ẹ yẹ wá síbi omi òkun tó kàn sa omi òkun lẹ́ẹ̀kan báyìí ibi tó sáyẹn tó sáyẹn títí tó mú yẹn nǹkan ni tàbí jọra lójú ìmọ̀ tàbí jọra lójú ìmọ̀ tí ó tó nǹkan so ìmọ̀ tí ó tó nǹkan so látara bẹ́ẹ̀ so ẹlòmíì kókó ní ojú sámà sẹ́mà nàìjíríà kò lè rí kò lè rí gbogbo sẹ́mà nàìjíríà tẹ́ o sẹ́mà àdúgbò wọn lásán bẹ́ẹ̀ náà ló ti nímọ̀ bẹ́ẹ̀ náà ló ti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ náà ló ti káwá sọ gbogbo sẹ́mà rẹ̀ àyè sẹ́mà àdúgbò wọn nìkan kò sì mẹ́tí mẹ́nu ẹ̀ ọkàn wò lóye jùlọ náà ni so káwá wọ́n sọ gbogbo sẹ́mà rẹ̀ àyè kò kú òjú bẹ́ẹ̀ lọ ìbẹ̀rù látara bẹ́ẹ̀ ká mọ̀ jọra wa lójú sọ̀rọ̀ ká mọ̀ wípé òwe ló bá ti jọra ẹ̀ lójú pẹ̀lú ìmọ̀ sí méjì bẹ́ẹ̀ ìlú ẹni bẹ́ẹ̀ yóò padà di ẹni tí ó tẹ̀ níwájú ọlọ́run náà. ولئن شئنا لنذهبن بالذي أوحينا إليك ثم لا تجد لك به علينا وكيلا ọlọ́run ọba wa ń ṣàlàyé fún wa nínú àyà tí a bọ́ sí yìí ọ̀rọ̀ ọ̀mà náà ni ó ń sọ ìmà tó ga jù òun náà ni ilmul nubuwa ìmà tá a bá so mọ́ àwọn àmì bí ọlọ́run òun ìmà tó ga jù káwọn rí màkàn láyé pé òun lọ́wọ́ ga jù káwọn àríwá ẹ̀rí ẹ̀rọ lómi ti kà sí wáyé nìkan tó jẹ́ ẹtọ́ olùfòlójú sámọ̀ tó pé ìgbéléyìn tó jùmọ̀ ẹ̀sìn lọ aláwọ̀ ìmọ̀ tó ga jù táàríwá ẹ̀rí oníkíni ọ ìmọ̀ ìmọ̀ òkpa ìmọ̀ àjànà bí ọ̀gbọ́n ọlọ́run bá wá fẹ́ gbé níbi tó ti ga ẹni tó jẹ́ ànábì sàṣàlám ẹni pé ànábì sàṣàlám òun lọ ga ju gbogbo àwọn ànábì ọlọ́run ìmọ̀ rẹ̀ ló sì ga jù nínú kí ni ọ ìmọ̀ tọ́lọ́run gbogbo yẹn tí ń bẹ láyé yìí ìmọ̀ ẹ̀ ń tọ́ ga jù òun ni màánú sọ sí lọ kékeré náà ni òtí gbogbo àjọ pín náà ni ọlọ́run fún wọn ìmọ̀ tọ́lọ́run á fún ànábì ọlọ́run á sọ wípé wàhálà ìṣèkìnà ọba ti fẹ́ ni. lànàdé àbáńdá bìnnẹ́bí àwọn àyìnà ìlẹ̀ ìmọ̀tá fún wa nẹ́bí àníwòlọ́pọ̀lọ́ tó rí rí náà ọlọ́run ọgbẹ́ níbi ìmọ̀ tó tóbi jù ìmọ̀ tó ga jù tí ìmọ̀ kankan ṣe kí ni o tí ò tó kéèpọ̀ náà bá fẹ́ mú ìmọ̀ ànẹ́bí lọ kéèpẹ́ ànẹ́bí kéèpẹ́ ànẹ́bí sẹ́lọ̀ lọ́lọ́run wa bínú sí pé ìbá ti mú mọ̀ rẹ lọ mo kàn ṣàánú rẹ ní òkè rẹ o ọlọ́run kẹfẹ́ fi ṣàlàyé fún wa pé ìmọ̀ tó ń ga jù tá a bá fẹ́ ni ọlọ́run kí ni o ti dáadáa fún ọ̀rọ̀ ànábì alẹ́ gbà kó lọ́wọ́ ọlọ́run wa kọ́ ẹni kọ̀ọ̀kan alẹ́ kọ̀ọ̀ náà ìmọ̀ tó lọ́n fẹ́ ní kọ̀ọ̀kan tá à ń ga pátá sí i tó máa bẹ́ẹ̀ ni ó lè gbà lọ́wọ́ èèyàn ìdí fi gba ìmọ̀ lọ́wọ́ èèyàn ṣe nǹkan kékeré ni tá a máa fi orí dúkìní kan ní ẹgbẹ́ fílà lásán brain rẹ lè ṣe kí ní báyìí ẹ̀rọ ilé sọ̀rọ̀ náà ọlọ́run pé kí ní gan ni àfẹ́sí àbí gan ni ìlú sọ̀rọ̀ náà ẹ̀rọ kan máa wò gbọ́n báyìí o ti lọ́ọ̀sì mẹ́mórì sọ̀rọ̀ àwọn lọ́ọ̀sì ẹ̀dọ́ lọ́ọ̀sì sọ̀rọ̀ mẹ́mórì lọ́ọ̀sì tí ó kàn máa dúró ni ẹ̀dọ́ dẹ̀ ní mọ̀tọ́ pọ̀ tẹ́tẹ́lẹ̀ ó kàn wó bọ̀ ọlọ́run kò ní dá mẹ́mórì yẹn padà yóò sì ra dúró yóò sì ìgbàdé yẹn ń gbọ́lé ní ẹ̀rọ pé ìdọ́nà lè gbà láàrin ìṣẹ́jú kan báyìí ni ó gbà ìṣẹ́jú kan kò ní pọ́ùtì kò ní ẹ̀ka yóò sì gbà kó lọ́wọ́ yóò wá náà kan wọ́n tún wá sọ nǹkan lẹ́gbẹ̀ẹ́ kò ní gbọ́ kò ní lè mọ̀ ó mẹ́mọ́rì tó bá fẹ́ gbà lọ́wọ́ wa kì í ṣe pé yọ́ ṣẹ̀ṣẹ̀ máa wá pé ọ̀nà owó mọ́fẹ́ gbàgbà kọ́lá yẹn lè sùn láńgé òfò nígbà àjẹ́ lánàá yẹn ọ̀gá nígbà ọ̀gá ní kíní kan náà ló ní kò sì yé mọ́ kò sì lè yẹ́ nìkan <laughs> kan tó ọlọ́run nìkan náà nìyẹn ó gbà kúrò lọ́dún sí mi. tó tó yẹ kó àwọn èèyàn tó ń dá àwọn èèyàn búdú ń bẹ láyé gan tọ́lọ́run ọba tún fi aburú sọ́dọ̀ àwọn ṣàyàtì tí èdè ń ṣiṣẹ́ lọ́lọ́run ọba tẹ́nìkan mọ̀ tí wọ́n sì gba gbogbo ọmọ nípò lónìí pẹ̀lú sí àti ìrìn pẹ̀lú sí èṣù kára pọ́lọ̀ tó wá dáwọ́ nǹkan pàtàkì sọ́rọ̀ máa sọ fún àná bí ìgbẹ́kágbá ọlọ́run ọba kálá bá fẹ́ mi lábẹ́bí àbánẹ́bí lẹ́ni àwọn àyìnà àbá ti mú lọ́kàn yányá bí lẹ́ni àwọn àyìnà ilé ìkà kí ni ó pẹ̀lú nǹkan tá a fi ránṣẹ́ sí ọ á ti mú kúò tó bá wọn lọ́wọ́ bá nílò adé àbà tó bá wọn lọ́wọ́ pé dá àbà bìí àti dá àbà bìí tó dá adá pẹ̀lú bá àti adé àbà ó mú lọ náà túmọ̀ sí. so ó mú lọ ní. ọlọ́ni àbá ti mú lọ àwọn ilé súnmọ́lá àtẹ̀jì. tó tí nǹkan bá ṣẹlẹ̀ sí yàn kí láwọn wá káàkiri ẹ̀dẹ́ wa tọ́jú ẹ náà ni. ọlọ́ni àwọn ẹ̀wọ̀n ọlọ́run sí mọ́ra àtẹ́jùlọ lákàbí di àlẹ́ iná wàkílà. so wàkílà bẹ́ẹ̀ ni náà sì rán alẹ́ ni ìyá rúdùn ẹni tí ó dá kínní yẹn padà àròdù ànáàsírú àròdù wàkìlọ wàkìlà mẹ ẹni tí ó ràn ẹ lọ́wọ́ tí ó wà ní mo fẹ́ bọ dá kínní yẹn padà ọlọni láàtẹjì dùlàkà ó ní rí fún bíi pẹ̀lú kan dáhùn náà tọ́wọ́ ẹ̀rí wà lókè ah ṣé dọ́là mú lọ àlẹ́ yìí náà ọ̀nà ẹ̀wọ̀n àdágbára jà wọ́n ló ń lọ wípé àwa la fẹ́ dà padà tọ́lá bá fẹ́ nù kankan kúrò lọ́dọ̀ ẹnìkan káwọn ẹ̀kọ́ wa parapọ̀ láyé fún làwọn làwọn fẹ́ dà padà láéláé wọn ò lè rí dà padà wọn ò lè rí wọn ò lè kí ni o wọn ò lè rí dá padà sọ gbogbo àwọn tó jẹ́ dókítà àwọn náà ti kọ́ bẹ́ẹ̀ wọ́n ní we care God kí ni o cure us.

tí ó mú kẹfẹ́ jáde sọ̀rọ̀ súnmọ́lá kẹjì dùnàkà ó ní rí fúnra rẹ̀ wàkílá ń sọ̀rọ̀ náà sì rọ́ǹbì yìí ẹni tí ó ṣèrànlọ́wọ́ fún kinní yẹn àlẹ́ ìrìnà tí ó wà jẹ́ ègéǹsì àwọn ọlọ́ọ̀lọ́gba ọlọ́gba kí lọ́wọ́ rẹ̀ ìbọn gbà padà tí a bá sọ bẹ́ẹ̀ ọlọ́ọ̀lọ́gba lọ́wọ́ rẹ̀ ọ̀yọ́ ọ̀yọ́ gbé ìbọn gbà padà tó ṣeé ṣe kò ṣeé ṣe pẹ̀lú tí ẹ lè sọ ọdún ẹ̀gàn látara bẹ́ẹ̀ sórí ayé àyè náà láti máa kọ́ntínú ní ọ̀la ọba máa kí wọ́n síwájú ọ̀la máa ìta gbọ́kọ̀ lọ́jọ́ sí ọ̀làǹfààní ọ̀làjọ́ kó wúlò fún wa síwájú kálọ̀ ọ̀làǹfààní ṣẹlẹ̀ ọ̀la ìlà ìlà àti ẹ̀ka ọ̀la tó wúlò fún wa.